aláròye máa wí o. nítorí pólóńyàlè matthew gbẹ̀mí ìyàwó rẹ̀ sínú ilé gbogbo àwọn tó gbọ́rọ̀ baálé ilé kan matthew james tó fàdá ṣàyàwó rẹ̀ olóògbé ti mary pa sínú ilé tí wọ́n ń gbé lágbègbè ìdè kan nílùú ìjẹ̀bú-òde ní ìpínlẹ̀ ògùn lọ́jọ́ àìkú ọjọ́ sunday ọjọ́ kẹrìndínlógún oṣù kẹfà ọdún 2024 yìí ni wọ́n sọ pé ọ̀rọ̀ náà kì í ṣojú lásán aláròye gbọ́ pé ẹ̀sùn àgbèrè ni afurasí ọ̀daràn náà fi kan ìyàwó rẹ̀ àti pé àwọn aráalé ibi tí wọ́n ń gbé kò tètè mọ̀ pé ọ̀rọ̀ táwọn olólùfẹ́ méjèèjì sọ láàrin ara wọn ní kẹ́lẹ́kẹ́lẹ́ náà máa padà já sí ikú fún ọ̀kan nínú wọn ní nǹkan bíi ọwọ́ aago mẹ́jọ àṣálẹ́ ọjọ́ àìkú Sunday ọjọ́ kẹrìndínlógún oṣù yìí ni Matt fìbínú wọlé tọ̀yàwó rẹ̀ lọ ẹ̀sùn pé ó ń yàlè mú òun lára ládùúgbò ni ó fi kàn án lára ohun tó ń bínú ni pé ó ní ṣáájú káwọn méjèèjì tó fẹ́ra wọn làwọn ti dá májẹ̀mú ẹ̀jẹ̀ pé àwọn kò ní fi ara àwọn sílẹ̀ fún ohun kankan bẹ́ẹ̀ ni àwọn kò ní lóyún méjì pẹ̀lú ara àwọn ṣùgbọ́n tí olóògbé náà padà ṣe ojú méjì pẹ̀lú òun alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà sp ọmọlọ́lá òdùtọ́lá tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fún àwọn oníròyìn lọ́jọ́ ajé monday ọ̀sẹ̀ yìí sọ pé àwọn aráalé ibi tí àwọn tọkọtaya ọ̀hún gbé ni wọ́n sáré lọ fọ̀rọ̀ náà tó àwọn ọlọ́pàá àgbègbè ìjẹ́bú-ìgbó létí táwọn yẹn wàá fi ọwọ́ òfin mú un lọ àtẹ̀jáde kan tí wọ́n fi síta lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ báyìí pé afurasí ọ̀daràn Matthew tí wọ́n fẹ̀sùn kàn pé ó gbẹ̀mí ìyàwó rẹ̀ kó sá lọ ṣe ló dúró ti òkú rẹ̀ bẹ́ẹ̀ la bá àdá olójú méjì kan tó fi hùwà láabi náà lẹ́gbẹ̀ẹ́ kan nínú ibi tí òkú ìyàwó rẹ̀ wà ẹ̀sùn àgbèrè àti ṣíṣe ojú méjì ló fi kan olóògbé náà bẹ́ẹ̀ kẹ̀ kì í ṣe afurasí ọ̀daràn ọ̀hún ló kọ́kọ́ fẹ́ láàárọ̀ ọjọ́ rẹ̀ olóògbé náà ti ṣe abiyamọ dáadáa tẹ́lẹ̀ ṣùgbọ́n tí kò sẹ́ni tó mọ ìdí tó fi kúrò lọ́dọ̀ ọkọ àárọ̀ rẹ̀ ó lóun àti olóògbé náà dá májèmú ẹ̀ jẹ́ pé àwọn kò ní fira wọn sílẹ̀ bẹ́ẹ̀ kò ní sẹ́ni tó máa ṣojú méjì sí ara wọn ṣùgbọ́n ẹ̀sùn àgbèrè ló ní olóògbé náà ṣe tóun fi ṣáàpá alūkkóró ní àwọn ọlọ́pàá gbé olóògbé náà lọ sílé ìwòsàn ìjọba kan tó wà lágbègbè náà fún ìtọ́jú ṣùgbọ́n àwọn dókítà tó wà lẹ́nu iṣẹ́ ní ọjọ́ náà sọ pé òkú olóògbé náà ni wọ́n gbé wá sí ilé ìwòsàn àwọn lójú ẹsẹ̀ wọ́n ti gbé òkú rẹ̀ lọ sí mọ́ṣúárì kan tó wà lágbègbè náà wọ́n láwọn máa tó bẹ̀rẹ̀ ìwádìí ní rẹpẹtẹ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún lẹ́yìn táwọn bá ti parí ìwádìí náà làwọn máa fojú ọ̀daràn náà balé ẹjọ́ kó lè wáá fimú káàtà òfin fún ohun tó ṣe adéwálé adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ aláròye online television akin akínníyì ló kà á sí etígbọ̀ọ́ yìí